Setting up your event with Yeti Kenny exotic fruit and cocktails for fruit palm trees, fruit platters, fruit skewers, fruit punch, and cocktails in different flavor like Blue Lagoon, Chapman, Pina Colada, Sex on the Beach, Tequila Sunset Rise, and lots more. You can call Yeti Kenny on 074 29476785. Also on email address ellinkende314 at ultimate.com. Yeti Kenny Exotic Fruit and Cocktails, simply the best. dì mí létí irú irinṣẹ́ wo leléyìí yàgò kúrò níbẹ̀ má lọ síbẹ̀ mọ́ irinṣẹ́ afinisẹ̀sìn tó ń òye bí ẹ̀rọ ọ̀lọ́gì gbàmúgbàmù jìgìjìgì àràkẹ́ńgẹ́wọ̀ kìlúmọ̀ tó ní tùlù tìfọ́ ló ń dún. kẹ́ni joker services limited ti kórè wọ̀lú o irinṣẹ́ tuntun ìgbàlódé fún gbogbo ayẹyẹ tí ẹ bá fẹ́ ṣe ẹ̀yin ọmọ lẹ́yìn jésù ẹ mọ̀ kú oríire o fún gbogbo àjọ̀dún ìsọjí àti ayẹyẹ ogun tí ẹ bá fẹ́ ṣe irinṣẹ́ kẹ́ni joker ló dángájá tó ṣe é fọkàn tán àtẹ̀yìn mùsùlùmí òdodo fún mọ̀lúd nàbí àti wáàsí ìta gbangba fún gbogbo onírúurú kọ́nsáàtì àti gbogbo ẹ̀yin olórin pátápátá irinṣẹ́ kẹ́ni joker ní kí ẹ máa lò pẹ̀lú owó tí ò ga jara lọ ẹ̀lú ẹ̀lú wọn ni 079 four zero nine two three seven nine five ímeèlì àdírẹ́sì wọn ni kenijokatu at yahoo dot com tàbí kenijokatu at gmail dot com iléeṣẹ́ kenijoka services limited irinṣẹ́ wọn débẹ̀ jọ gbàbá òun. gbàbá òun. gbàbá òun. gbàbá òun. gbàbá òun. Hey! ìròyìn ayọ̀ rèé gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣayẹyẹ nílùú London Superlinks rental services ti jáwé olúborí láti sọ gbogbo ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe di ìrọ̀rùn àwọn àga ìjókòó ìgbàlódé tuntun yìí ń kọ́ àtàwọn àwo tá a fi ń gbóúnjẹ fáwọn àlejò lọ́jọ́ ayẹyẹ newly customized chairs gbogbo ẹ̀ ló kalẹ̀ sọ́dọ̀ tiwọn báwo lẹ ṣe fẹ́ sí Superlinks rental services pẹ̀lú àwọn tábìlì ìgbàlódé lọ́lọ́kan òjọ̀kan àwọn rental services náà lẹ ti lè rí gbà pẹ̀lú owó tí ò ga ju ara lọ canopy ìgbàlódé ó pọ̀ ń bẹ́ẹ̀ kò lóǹkà àwọn tó ti dánwò wọ́n kan sára sí iṣẹ́ ọwọ́ wa ni super links rental services kò sígbà tẹ́ ẹ bá fẹ́ gba kanopi lọ́dọ̀ tiwa pẹ̀lú ìrọ̀rùn ló bá dé ẹ gbà bẹ́ẹ̀ bó jẹ́ àsìkò sọ́mà tàbí wíńtà iṣẹ́ ọwọ́ wa ló ń ròyìn wá káàkiri tẹ́ bá tún fẹ́ kó ẹrù láti ibì kan lọ sí ibòmíì ìbàjẹ́ ilé iṣẹ́ tàbí ilé sí ilé our housing removals is the best ó dẹ̀ jẹ́ àwọn cars àwọn ọkọ̀ bọ̀gìnì ọlọ́yẹ̀lẹ̀ yìí fẹ́ ká wá fi gbé yín láti airport lọ síbikíbi nílùú London ẹ kàn sí wa lẹ́sẹ̀kẹsẹ̀ la máa dọ́dọ̀ yín ìròyìn ò tó àfojúbà o oníròyìn fúnra ẹni kó ròyìn fún ẹni tí ò tí mọ̀ wípé débẹ̀ confam níṣọ́ ọwọ́ tiwa super links rental services wà ní forty one banstead street london sc one five three ex email aksuperlinks at yahoo dot com telephone zero seven nine five one one five five two five four àti zero seven five three six three eight five four five four tó bá jẹ́ ti ka fòtítọ́ inú ṣiṣẹ́ pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run Link rental services àwa gangan la jáwé olúborí ẹgbà bẹ́ẹ̀ super. unquestionable ṣá lórúkọ rẹ o. Eh, eh, eh. ó tún ti dé o ó tún ti wọ̀lú mákẹ́tẹ̀ náà ni bàbá aláyọ̀ himself ó tún ti wọ̀lú gidi pẹ̀lú orin ẹ̀mí tó Alex tó gbọ́kọ́ sí ó fẹ́ lùjọ́ gbajẹ́ lẹ́sẹ̀ kò lè tó bàbá aláyọ̀ kò fara kọrin bí eléyìí rí o unquestionable God bàbá aláyọ̀ ló sọ wípé àdúrà mi gbà ìwọ ń kọ́. àdúrà mi gbà àdúrà mi gbà. mo àdúrà ni màá jó. ọ̀pẹ́ àdúrà mi orin àdúrà ní máa kọ ẹnu àdúrà fún mi àdúrà mi gbà. òkè gàdòkè agbára ju agbára lọ alágbára Síónì ìwọ́dà. alágbára o. alágbára Síónì ọmọ ọmọ ṣe. olúwa gbèmí níjà o ojé fẹnu ẹ sọ tiẹ̀. ọlọ́run yàrá gbà mí lọ́wọ́ ayé yìí o. bàbá dàkú sọ wípé ọmọ wa kò ní kú o torí ọmọ wa kọ. ọmọ mi máa ma kú o ẹ unquestionable God ó ti wà káàkiri gbogbo ilé ìtajà tí wọ́n ti ń ta ojúlówó rẹ́kọ̀dù káàkiri gbogbo àgbáyé láti àgbàlá iléeṣẹ́ Godfather Music Incorporated TMI tètè lọ́ra tiẹ̀. tó ẹ̀yin tèmi ẹ káàbọ̀ padà sórí ìtúngbà tán láti iléeṣẹ́ wa Nàìjíríà FM one oh one point one tó fìdí kalẹ̀ sílùú London ojú òní tì mí ojú òní tẹ̀yìn náà a ò ní rí ń gbé sọnù bí òṣèbí ọmọ kó lè dá kó lè dá kó lè dá ni gbogbo wa ń bá kiri ọlọ́run àjòkún da lágbára ọlọ́run iṣẹ́ ìṣe wa kò ní dìṣẹ́ pẹ̀lú àṣẹ Èdùmàrè lẹ́ẹ̀kan sí fún gbogbo ọmọ Yorùbá tó bá fẹ́ darapọ̀ láti pé ká jọ wo kí ló fẹ́ ṣẹlẹ̀ ibo là ń lọ ká wá ìlọsíwájú ilẹ̀ wa hmm, ẹ lè pe bàbá mi Prince Olukoga. sórí zero seven four two nine double zero four five nine one ẹ text nọ́mbà yín àti orúkọ wọn sí bàbá yìí hmm, zero seven four two nine double zero four five nine one bákan náà lè lè text nọ́mbà yín àti orúkọ yín sí èmi náà Kenny Joker lórí zero seven nine four zero nine two three seven nine five lẹ́ẹ̀kan sí zero seven nine. 409 23795 ojú òní ti gbogbo wa hmm, kì í ṣe pé bóyá láti yapa àbí pé a fẹ́ pín àbí a fẹ́ yapa kúrò hmm, bí kì í ṣe pé ìtẹ̀síwájú ìlọsíwájú gbogbo àwa Yorùbá nílé àti lókè òkun òun náà la wà áfítà ẹ̀ báwo la ti fẹ́ tẹ̀síwájú báwo la ti fẹ́ sọra wa di kan ṣo because ànìkànrin ejò náà ló máa ń jọmọ ejò ń yà tí gbogbo wọn bá ṣúra pọ̀ ẹni tó máa lọ tákù wọn òun tàn wọn náà múra nǹkan tó ṣẹlẹ̀ gangan ní ọjọ́ òní tì yín ẹni tó wà lórí Laika Mobile kí lorúkọ yín àtàdúgbò tẹ́ ti pè wá. hello. hello sir. olùgbéǹga láti bámọ́nsì. ah ọ̀nkú gbéǹga láti bámọ́nsì ẹ káàbọ̀ sórí ètò sà. àwọn nìyẹn mo kàn fẹ́ kí ẹ pé kú iṣẹ́ ni ọlọ́run àmàkùn ẹ̀ ṣe. àmín sà mi. gbogbo ìtàn ti sọ gbogbo ẹ̀ làwa ń gbọ́ kò sí nǹkan tí n fẹ́ sọ ń sìn tí mi ò tí sọ rí kò sí nǹkan tí n fẹ́ tún sọ tí ààrẹ ẹnìkan kan ò tí sọ nǹkan tí nǹkan fẹ́ sọ ni pé gbogbo nǹkan tí a bá ń ṣe ká fi òtítọ́ inú ká fi ṣe ẹni tó bá ń wá owó pé ibi tó máa ti là ibi tó máa nípò àbí tó hmm. máa lókìkí hmm. ẹ bá kóra yín jọ ní igba hmm. igba tí wọ́n bá fi abẹ̀bẹ̀ tí wọ́n bá jùlẹ̀ ní ìgbà ìgbà ibi pẹlẹbẹ náà ló máa fi máa lélẹ̀ hmm. eh, òtítọ́ àìlèsí òtítọ́ òun ló ń da nàìjíríà láàmú jẹ́nálì hmm. eh, òun náà ló ń da yorùbá náà láàmú tẹ́bá dáàrin àwọn ìgbò náà ó ń dà wọ́n láàmú láàrin haúsá náà ẹ̀rí bọ́n ṣe ń ṣe hmm. nǹkan tí oníkálukú máa jẹ ló ń wá èmi ò ẹ mọ̀ mí sìn abẹ́rí mi mi ò mi ò mú mi ò mú nǹkan kan wálé ayé yìí mo dẹ̀ mọ̀ pé mi ò ní mú nǹkan kan wá that is why ẹ mi ò mi ò sọ pé máa jọ ẹgbẹ́ kankan hmm. ṣùgbọ́n àwọn tó bá wà ń bẹ̀ kọ́ mọ̀ pé ibi tán bá dàrú dé bí wọ́n bá jẹ́ ń bẹ̀ hmm. ọmọ ẹ̀ á jẹ́ ń bẹ̀ tí o bá dà lórí tó bá lo tọ́ọ̀gì lẹ́ni tí wọ́n ní o lágbára nígbà tó bá dẹ̀yìn ọ̀la tí ọmọ ẹ̀ ò bá lágbára yẹn mọ́ àwọn tọ́ọ̀gì tí wọ́n bìdì yẹn ó lè jẹ́nu wọn ló máa jìyà yẹn àwọn ọmọ tó kú lọ́sìn tẹ́ bá máa tú díẹ̀ wò nínú àwọn pẹ́rẹ́ǹsì wọn míì lè ṣiṣẹ́ òótọ́ hmm. ọ̀rọ̀ ó ṣòro láti sọ ṣẹ́mọ̀ bàbá wọn lè máa ṣiṣẹ́ ní mínísírì kó máa gbà rìbá ọ̀kìnní tí ẹ mọ̀ pé federal government college ni kan tó débẹ̀ ẹ mo yí hmm. ẹ bọ́n ṣe máa federal government college mo fẹ́ kọ́ ọmọ mi lọ tí hmm. wọ́n máa máa sá káàkiri pé kó sàlè débẹ̀ hmm. nǹkan tẹ̀mí ṣàfẹ́ṣọ ni pé nǹkan tí èèyàn bá fẹ́ ṣe tó bá fi òtítọ́ ṣe ajá sí diire kí ló fa gbogbo ọ̀rọ̀ boko haram yìí ni pé torí pé àwọn èèyàn fẹ́ ṣòṣèlú Jonathan ó fẹ́ lọ lẹ́ẹ̀kejì ó fẹ́ ru nàìjíríà fọdún mẹ́wàá nǹkan tó fa gbogbo wàhálà tó wà ńlẹ̀ yìí nìyẹn otu ọ̀rọ̀ kò ní kó má sọ òun ṣùgbọ́n mímọ̀ pé tí òun ò bá jẹ ìyá yẹn sìn ó lè jẹ́ àwọn ọmọ ọmọ ẹ̀ ló máa jẹ́ ó lè jẹ́ bí kéèyàn ṣàṣe dáadáa ẹni tó bá rú nàìjíríà lénìí ó yìí máa kúrò nàìjíríà ò tíì kú àti ìpín tábà pín náà orúkọ nàìjíríà ó máa wà nínú àkọọ́lẹ̀ ṣe kó mọ̀ ìwọ ló sọ pé o fẹ́ ṣe promise tó make fún àwọn èèyàn tí o bá ti ṣe hmm. kò sí bó ṣe lè rí o máa jìyà ẹ bí o bá jìyà ẹ ọmọ á jìyà ẹ bí o bá jìyà ẹ bí ọmọ ìyá ọmọ ọmọ ẹ wọn á jẹ ìyá ẹ bọ́tẹ̀mí sọ nìyẹn ìwọ tó dá school nàìjíríà rú tí ìwọ kọ́ ọmọ ẹ lọ sí amẹ́ríkà tó kó wọn wá sí britain bí ìwọ tó fọmọ mẹ̀kúnnù lẹ̀ tí wọ́n ń jìyà ńgbà tó bá yá ó lè jẹ́ ọmọ yẹn bí mi ò tiẹ̀ rírí mo rí ti ọmọ chairman UBA eh, tó rán ọmọ ẹ̀ wá sí UCH níbí ní University College ní London bí hmm. nígbà tó parí ẹ̀ tán Abdultalab nígbà tó parí kó tó fi gbogbo everything tó tọmọ ń gbé inú ilé one point three billion pounds hmm. ìgbẹ̀yìngbẹ̀yìn ibo lọmọ yẹn wà nù sí inú ẹ̀wọ̀n lọ́mọ yẹn gbé lamẹ́ríkà eh, ibẹ̀ ló gbé sí èmi sọ pé gbogbo ẹnikẹ́ni tó bá ṣe rere á bá rere gbogbo ẹni tó dábàá wà dẹ̀ ṣe ṣe ibi ibi náà ló máa bá ibi ló máa gbẹ̀yìn ẹ̀ bó fi owó yẹn owó ìlú tó fi kọ́ ọmọ ẹ̀ ìgbẹ̀yìn náà asán nínú asán ni kọ́tẹ́ mi fẹ́ sọ nìyẹn kò sí nǹkan tí mi ò tí ì sọ rí nípa ọ̀rọ̀ ìjọba ẹni tó bá ń gbọ́ á ẹni tó dẹ̀ ní gbọ́ kò ní gbọ́ hmm. tẹ́ bá débi mítì yẹn Hmm. èmi ò ní ṣépè sí pé kíni ìgbẹ̀yìngbẹ̀yìn ẹ̀ rí bó ibi tó máa já sí ẹ̀ wá rí àwọn èèyàn tí wọ́n ń pariwo pé ẹ jẹ́ ká kóra wa jọ ẹ̀ wá mọ̀ hmm. pé kọ́ tó ní kálukú tó máa jẹ ló ń wá àdẹ nítorí ẹ̀ náà ká sọ pé kí ìlú má níjọba ṣùgbọ́n òtítọ́ ni kẹjẹ́ kó wà níbi tẹ́ bá ti kó jọ tẹ́ máa ti kóra ń jọ kọ́ tí n fẹ́ sọ nìyẹn ó dàbọ̀. ẹ hmm. ṣe ìfẹ́ àti òótọ́ òun náà ló lè gbé orílẹ̀-èdè lékè hmm, ní tèmi ní tèmi gẹ́gẹ́ bí orin Pasuma a ní ní tèmi ní tèmi mi ò jẹ́ báwọn sì ń di ọ̀tẹ̀ mi ò ní báwọn péjọ àbòsí o ọwọ́ mi máa rí funfun nẹ́nẹ́ tó tọwọ́ wa bá rí funfun nẹ́nẹ́ ẹ jẹ́ kí inú wa náà kó rí funfun nẹ́nẹ́ because tá a bá ṣòótọ́ tá a ṣòdodo. Hmm àti lọ síwájú á nira díẹ̀ ẹ ká pinnu wa ká yẹnu wa wò ká woṣẹ́ ọwọ́ wa náà pé ṣá fẹ́ gbé sókè ní tòótọ́ ni ṣé kìí ṣe pé àwa kan máa máa gbé sókè táwọn kan máa máa fà wálẹ̀ ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan ẹ gbogbo kùdìẹ̀kudìẹ tó kù tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ẹ jẹ́ ká gbé gbogbo yẹn tì àtẹ̀gbẹ́ àgbàlagbà àtẹ̀gbẹ́ ọmọdé ẹ jẹ́ ká lo ìfẹ́ ká dẹ̀ ṣòtítọ́ tá a bá lo ìfẹ́ tá a dẹ̀ ṣòtítọ́ wàláìtàláì ohun tá à ń fẹ́ abọ́sí wa lọ́wọ́ ohun tá à ń fẹ́ á di ṣíṣe bó ṣe jẹ́ nìyẹn ojú ò ní tẹ̀ nìkankan wa lágbára ọlọ́run. thank you ẹyẹ awo ọ̀rẹ́ rẹ mo jí fìlà ẹyẹ tí ń jẹ lálẹ́ òṣòro ń ka ojú re ìyá mi ló ń wù mí ẹ má ṣe bá mi bí mi dé o hello lórí láìka kí lorúkọ yín àtàdúgbò tẹ́ ti pè wá. hello kẹ́ni jókà. hello ma. ilẹ̀ ni mo wà o. Hmm, kábíyèsí máa mi. <laughs> nǹkan kan tí mo kàn máa sọ eh? hmm. sórí organisation tẹ́ fẹ́ dálẹ̀ yẹn I'm only just going to advise you as a brother, yeah? Okay. Mi ò ní ní kẹ́ máa bá wọn o. Hmm. But make sure you as a person don't get too much involved in it. Hmm. Ṣẹ́rẹ́ ni tó sọ̀rọ̀ tó yẹn. Hmm. Wọ́n mọ nǹkan tó ń sọ. Alàgbà tẹ dárúkọ pé kán fún wọn ní nọ́mbà yẹn ṣá mọ̀ pé èèyàn kan sọ̀rọ̀ earlier wípé wọ́n ti dá àwọn organisation kan lẹ̀ prince osunisi ti dálẹ̀ bàbá adékọ̀gà àbí olùkọ̀gà àbí tẹ́ ń dárúkọ yẹn náà àwọn náà ti dálẹ̀ i want you personally to go and search wípé àwọn organisation tí wọ́n dálẹ̀ yẹn hmm. kí ló dé tí wọ́n ṣe kúrò níbẹ̀ you as a person because the thing is àwọn yòókù yẹn hmm. wọn ò lórúkọ wọn wọn mọ̀ wọn o but it's you that is coming outside to forefront this organization now. And now I want you as a person to go mm. there. Mi first fẹ́ sọ̀rọ̀ much can your mattress òun woman anyway. Go eh. and go and find out. Kí ló dé tí wọ́n ṣe kí ló dé tí kúrò ní organization here. You you as a person you want the progress of the country. Yes. Ìsìtọ́ba about Nàìjíríà About dá organization lẹ̀ one or two things ló máa ń fa èmi mo dá organization me lẹ̀. Mm. <laughs> my decision is final. Look, I am telling you as a person. Okay. My decision is final. Say, hmm. ẹ bá fẹ́, wọ́n á yà pa. Ó dàbí ìgbàlẹ̀ mi, wọ́n ti start ẹ̀. Hmm. Yeah, tí ẹ ò bá pay. But I want you to go and find out. Mm. Do a research. Organization tí àwọn bàbá yẹn dálẹ̀ àbí organization tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ hmm. ṣe bí wọ́n fẹ́ ṣe bí was it not for the progress of Nigeria? kilo ló ṣẹlẹ̀? you have the good interest, eh? Yeah. Except if it is you and you and you, you yourself and you alone. <laughs> but in this, honestly, but in a situation whereby we are still, I am not, I am not being negative. Of course. Yeah. But I am telling you the truth and nothing but the truth. Mm. àwọn tó ń sọ̀rọ̀ pé ọkùnrin kan tó sọ pé mi ò fẹ́ dá organization pé mo fẹ́ join organization or what have you yẹn mm. he knows what he's talking about I know he did not mention his name or I did not hear Yeah. But I know, I think I can actually recognize that voice. Hmm. And I know what he was actually talking about. Tọ́ba ní kí wọ́n fẹ́ dá organisation kan to move forward àti gbọ́ nípa organisation púpọ̀. Ẹ́ hmm. eh? nígbà tí wọ́n bá ti realize pé nǹkan tó yẹ káwọn jẹ kò sí níbẹ̀. I hmm. am sorry to say I am sorry to say I know níbẹ̀rẹ̀ wọ́n máa ní kò ń ṣe political um, mm. um, organisation ni. Mm. Do you understand what I'm saying? Right. Wọ́n organization wa wow, Nigeria forward. You see, tí tọ́ bá that constitution sílẹ̀, mm. I am just giving you a hint. Mm. Constitution yẹn àwọn àwọn èèyàn kan máa fẹ́ roko sí ẹ̀gbẹ́ wọn. Àwa la dálẹ̀. Mm. The constitution stops on my, on my table. Tí kò bá wọ̀ fún yín, ẹ má jẹ́ kó rí báyìí, ẹ má jẹ́ kó báyìí. Mm. except you go to orí òkè, gbogbo orí òkè to go and gbàdúrà. <laughs> Your name your name is at stake. That is why I am telling you, I would rather you don't get too much involved until you are clear <laughs> about kí ló ń other organization. I, I, I, you know, I have never called your program, yes. but I do listen to your program. Mm, I have never, never called, but I know you. Hmm. I know you. I know you. I know you well, well, well. But I know you will never believe it's me that is calling anyway. But <laughs> honestly, honestly, hmm. I don't want your name in a mud. <laughs> My husband was actually saying it's majority, So rather to Kenny, Kenny, Kenny, Kenny, But I, I'm telling you, you go inside and go deep and find out is this what you really want? What do, what do you want? Do you, do you want to tarnish your own image? <laughs> No. <laughs> you don't really want to, honestly. Mm. Honestly, honestly. Actually, I don't know. You I I dare not let the a new. So that's one thing we should all also think about. One a lè torí change into a new life But you go inside. You know everybody has been saying it wípé ẹnìkan ló ti ń da organization lẹ̀ hmm. some of them might be negative hmm. Nigerians ò fẹ́ progress anyway but some of them ó lè jẹ́ pé àwọn gan ti wọ́n ti èèyàn mi máa fẹ́ lọ join organization like say máa fẹ́ join organization I want the progress of that organization. yes suffice to say that mo organization ó lè jẹ́ pé rubbish ló ń bára wọn ṣe ó lè jẹ́ pé hmm. wọ́n expect pé kàn máa pín Christmas cake you know what I'm talking about. Mm. coralize pé kò pè àbí ọ̀rọ̀ tó bá lọ pé kò pè wọn àbọ̀rọ̀ tó bá ń bẹ̀ kò pè hmm. wọn now wọ́n máa fẹ́ fa ìjà but you go you as a person I am I am not talking about Boko or what Boko hmm. God is greater than anything but yes. I am talking about the organization you you've been campaigning about for a while now hmm. mo kàn mi pé I I'm just even I'm actually praying for you <laughs> but before you step in eh before you step in. Hmm. má join the group àwọn tó máa ní àwọn aládàálẹ̀. mo mo ti gbọ́ mo ti gbọ́ nǹkan tẹ sọ. the ball stops on my table good night. thank you ma you are not good night anyway i'm still listening but yeah. i'm not calling again. okay ẹ ṣe ẹ ṣe gan ma ẹ ṣe gan ìyá kí n tó dáhùn sí nǹkan tí mọ́mì wa yìí sọ ẹ jẹ́ kí n fún èèyàn bíi méjì mẹ́ta láàyè kí wọ́n pè wọlé ẹ ló ẹnìkan ti wà lórí T-Mobile kí lórúkọ yín àtàdúgbò tẹ́ ti pè. mi èmi èmi Fẹ́mi ok bros fẹmú o. ṣe rí fúnma yẹn sọ hmm. ó ní làákà fúnma yẹn hmm. ṣe rí làákà kò ní yòrò. àmín. ẹ ṣe kí bọ́sẹ̀ sílẹ̀ náà ó ti gbọ́dọ̀ rí nìyẹn kí in some cases a ní lágbílẹ̀ kan bàjẹ́. Hmm. ṣe rí ìwà tán lẹ́gbẹ̀ẹ́ òun lẹ́sẹ̀ máa rẹ̀ pé a wà ládùúgbò kan. Ọlọ́run pè òun èèyàn mélòó lọ́hùn. <laughs> I'm just trying to give an example. Mm. She is right. I'm trying to contest what she is saying. Mm. Because uh, under her parents, nǹkan tó ní kálukú ń pa ọ̀tọ̀ọ̀tọ̀. Hmm. Ṣé rí ẹsẹ̀ ń pariwo yìí? Hmm. We are doing that with you. Àbí láti bí ìjìkọ́ láti. Bẹ́ẹ̀ni, <laughs> ìṣọ́ òru wo ìwà dáa. Ìṣọ́ náà bọ̀dé fẹ́ràn tó máa fẹ́ lómi ìbára owó. I used to I used to know a guy same radio. Ó máa ń bá wọn sọ̀rọ̀ nígbà tí wọ́n máa sọ òṣèlú. Uh, tó máa ń sọ̀rọ̀ Nàìjíríà tó máa ń sọ̀rọ̀ Nàìjíríà. Ìsà ìsà ìsà ìsà ìsà politician. Ìgbà tí màá yẹn máa ń dúró nígbà tó ti gba ẹ̀ ó ti jọ ìwọ̀n kò ń sọ kò sí ìwọ̀n tó sọ mọ́. Ìyá hmm. ọlọ́kà sẹ́yìn. Very like like said before, I, I'll, I'll get on the victory. Now, what I'm going to say, Yeah, àbúrò, Maybe like she said, that I do things failed, that will be. Hello? Hello, sir. I'm going. Hey, tí àwọn èèyàn ti fail, ìyẹn I don't know if I'm making sense to you. ò going yín dáadáa, sir. Mo ní nǹkan tí àwọn èèyàn Any woman máa fi ṣe Yes. you see because kẹ́rí ẹgbẹ́ unity party bí nǹkan tẹ fẹ́ dálẹ̀ hmm. wọ́n ṣe bẹ̀rẹ̀ ọ̀gbìn hmm. ẹgbẹ́ ọmọ òdúgbà báwọn bàbá wọlé wọn ṣe unity party ẹ̀ fọ́ọ̀mù fọ́ọ̀mù ní olóòrè ẹ̀ ẹ̀ kọ́tọ́ fọ́ọ̀mù yẹn ló padà wá di AG. AG, yes. Now, because they saw how things were going in Nigeria and they didn't like it, you understand and from there in táwọn náà ṣe rẹ̀ ṣe ọ̀nà tó wọ ìlara rẹ̀ wọn hmm. lókùúta ni àwọn náà ló ṣe hmm. gbogbo eh, fatality hmm. tó eh, ni school tó wà ní laradé ni eh, technical school tó wà ní tó wà ní ni but if he had before ẹgbàá tó wà nílùú yìí wọn bá láwọn ò fọwọ́ well, level would have been in sadness. western region would have been in darkness. Hmm. Ah, the sọ ní pé àwọn èèyàn kan fail come be my day because still my couple with new ideas. Yes. So we we we, we want to say just a failed for a reason ṣe bros fẹmu thank okay. you so much lórí láìka kí lorúkọ yín àtàdúgbò tẹ́ ti pè wá. bàbá kẹ́ni tóyìn ló ń pè ọ ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà kí lẹ pé orúkọ yín sà. tóyìn ló ń pè láti dagenham. mr tóyìn láti dagenham. Hmm. ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ok. ẹ pẹ̀lẹ́ mo kàn fẹ́ mo kàn ní èdè tù eléyìí mo kàn fẹ́ chip in anyway. ok tẹ́lẹ̀ nǹkan tó wá ń sọ ń sìn pé the way forward wá ń wá abẹ́ẹ̀kọ́ ni. bẹ́ẹ̀ ni. <laughs> ìjọ tó bímọ kọ́ ló o ṣe mọ̀. ìjọ tó ń ṣe kí ni. mo jọ tó ń bímọ kọ́ ló tẹ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni hmm. bẹ́ẹ̀ni. Eh, eh, so ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni gbogbo wa o because mọ́tò ti wá lòun ti pẹ̀lú pé táwọn gùn káàkiri táwọn ìjọ táwọn òyìnbó yẹn ṣe ìjọ ẹ̀kọ́ náà pé sọ́nà o ṣe mọ̀ táwọn kan bá pé tó báwọn kan ti fèrè báwọn kan ò ní kàn sílẹ̀ kò síbi tẹ ẹni kò síbi tẹ lọ o. Hmm, correct. Eh, so nǹkan tó ṣẹlẹ̀ ni pé encourage the one need nínú kó lè bá a mú bọ́ọ̀dù otherwise ewu akọ́mọ wà lójú kan náà ni o so ẹnìkan fún ilẹ̀ kórìkò bóyá gbogbo àti mo máa rí nìyẹn o so ẹ̀wọ̀n máa lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni o. ẹ ṣe gan ojú ò ní sí i. ok ẹ ṣe gan ok ok bye. bye. lórí. Uh, ìpè yẹn já orí ibi tí ẹ tún wà pè padà zero seven five three four five three double six one zero hmm, òun náà ni nọ́mbà tó wọjú òpó tó kí nígbà tí mò ń retí ìpè yẹn jẹ́ ń sáré gbé sókè. ṣékélé beyond the hair máa fẹ́ African Nelly ayé ò parẹ́ ìjà wa ìjà òfin always garden check it out now. mo dóde igi ṣe hello lórí láìka kí lorúkọ yín àti àdúgbò tẹ́ ti pè. Ah, hello kẹ́lí yọ̀ọ̀ká ẹ káàárọ̀ akib ló. ẹ káàárọ̀ sir brother akib. Um, ẹ jọ mo fẹ́ wà very brief um, ṣe ni despite the advice tí hmm. àwọn èèyàn give yep. I understand ben. mo fẹ́ mi ò ní fẹ́ ka ka commit slander hmm. on people's personality. Okay she understands. She, yeah. according to what I'm to say about a particular person, I think uh, eh, Sherry in life people have past. Yes. understand. Yes. Sherry nínú bin olúkálùkù tó wà nílé some wọ́n bá tọwọ́ bọ̀ oríṣiríṣi nǹkan ló wà there. Hmm. correct. She understand. Hmm. Eh, èèyàn òde gbọ́dọ̀ judge ìwé by the cover. Hmm, correct. Òye yín. Hmm. Àwọn èèyàn tí wọ́n tún àwọn èèyàn tó máa ń make a difference nílùú they call them crazy people. Hmm. There are the people that think outside the box. Hmm. There are people that see possibility where vast majority of people see impossibility. Hmm. I understand. I want to hmm. make changes. I want to make things work. ń ṣe ṣe ní majority of people á ní ẹnìkan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé ẹni méjì ò lè gbọ́n ju ẹnìkan lọ that is in most cases but there are special cases wọ́n pé ẹnìkan máa ń gbọ́n ju èyí one thousand lọ. correct. ẹ ẹ rasan those are people with just extraordinary you know, Eh, intelligence bọ́lọ̀ ń ṣe fún wọn ni I understand mm. so you eh, eh, don't be don't be bothered by pé ẹnìkan wọn fi pass ẹ̀ hàn tẹ̀ nínú organization, tó bá dàrú people always point to the leader or one person mm. but it, it is no kí wọn sọ pé ilé mi ẹ Jonathan ló bà Nigeria. jẹ́ no mm. it was a collective failure of almost every person in government. In government. coupled with the fact pé àwọn aráàlú náà wọ́n provide a ready made accomplice by not questioning the necessary people to ẹ̀kan question. ṣe ọ̀dà fáànù akọ̀ ni pé wọ́n kàn wá ti pọ́ọ̀tì yẹn wọ́n á ti sọ́wọ́ ẹnìkan hmm. láti fi cover their own uh, lapses or hmm. their own lackadaisical attitude hmm. towards some certain things. I'm not like making particular reference. Hmm. Mo kàn sọ̀rọ̀ generally ni yes. I understand. Yes. so ẹ má jẹ́ kí ẹ má jẹ́ ká malign personality ẹnìkan hmm. nítorí àwọn ṣe understand we have to be careful orí iye àlàwà ẹ understand ẹ ṣe. bẹ́ẹ̀ni ẹ ṣe gan ẹ ṣe gan brother keep god bless ìpè kan tó ń dún lórí ẹ lókè ń bí. hello nineteen seventy two ẹ jẹ́ bá yí rédíò yín lọlẹ̀ dáadáa. Um, hello sir nineteen seventy two ṣàlàfíà lẹ́wà ẹ bá yí rédíò yín lọlẹ̀ dáadáa ìjọ torí ọlọ́run. hello. hello sir. ẹ jọ ká sá kábíyèsí o. yẹ láti city mo ti sọ̀rọ̀. láti city. yẹ yẹmi. mr yẹmi láti city ẹ ti yí rédíò yín lọlẹ kí gbogbo àwọn nàìjíríà lè gbádùn yín dáadáa. òkè ṣe é gbọ́ mi sí. bẹ́ẹ̀ ni ó ti ó ti dá ó ti wá òkè ń sìn. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ àti gbọ́ gbogbo ọ̀rọ̀ tẹ̀ ti sọ táwọn àyà wa àti bàbá náà tẹ̀ ti sọ. jonathan hmm. question ti màá sì ti máa bẹ̀rẹ̀ pé how do you want to go forward? ṣe get me. Mm kì ṣe pé bóyá èèyàn kan ṣe ó fè hmm. ẹlòmíì máa ṣe ó máa fè ẹni hmm. tí sábà máa fi sí lọ́kàn hmm. pé kẹ́ ẹ ṣe pẹ̀lú prayer you will succeed. ṣe understand. bẹ́ẹ̀ni ń wò pé eléyìí ṣe ìwé ó tó ẹ pọ́lọ̀ ló máa lò yín láti fi tún ìlú ẹ̀ ṣe <laughs> ẹ fi àdúrà sí. yes sir yes sir ẹ̀wọ̀ ìjẹ́rìí. ẹ ṣe gan sa ẹ lè má ṣe kó jẹ́ pé organizer ni hmm. kàdé ráwọn tó wà useful in between. yes. torí àwọn ọmọ kéékèèké mi àti mò ń gbọ́ máa ń gbọ́ ọ̀rọ̀ tó máa ń sọ especially eh, man kan he call himself mr leke. yes yes. the guy talk ó talk ó talk for ó ó sọ̀rọ̀ bí àgbàlagbà. Hmm, ó dẹ̀ sọ̀rọ̀ bí ẹni tó lọ́gbọ́n lórí. correct. ṣe understand. bẹ́ẹ̀ni. tíru àwọn yẹn bẹ́ẹ̀ those are the people that you me. kì í ṣe pé àwọn èèyàn kàn máa forúkọ sílẹ̀ hmm. ẹ láti screen àwọn èèyàn. Hmm. ṣe get tẹ bá ní organisation yẹn láti screen àwọn èèyàn hmm. tẹ bá screen àwọn èèyàn àwọn tó nífẹ̀ẹ́ ìlú ọ̀tọ̀ àwọn tó ń wá owó ọ̀tọ̀. àwọn tó ń worúkọ ọ̀tọ̀. àwọn tó ń worúkọ ọ̀tọ̀. ṣe get ẹ má wo pé bóyá èèyàn kan ṣe ẹ má tọ́ bọ̀ má ṣe kinní kan ṣe mọ̀ tọ́lọ́ ń bá lò yìí pé nǹkan tẹ́ wá ṣe nìyẹn tẹ́ ẹ̀ bá dìde báyìí hmm. yìí lè balẹ̀ bọ̀ ọlọ́run àti hmm. gbogbo alọ́kọ̀ balẹ̀. àmì ọlọ́run jẹ́gẹ́ ni ṣebí ìlú ìtawà náà hmm. kò sẹ́ni tí kì í ṣàṣìṣe náà. confam. táwọn ò bá ṣàṣìṣe wọn ò lè débi tán correct ni. tí ó ti yẹ yín sìn ilé làbọ̀ sí mi oko. correct. àbá lo hundred years nílùú òyìnbó oníkálukú ń padà lọ sílé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ṣẹgẹ mi tó bá tásìkò gan ara akọṣẹ tí a máa máa wò pé èèyàn kan ṣe kò ṣe dáadáa àwa ní lè ṣe nǹkan tó yẹ ká ṣe hmm. bó e jẹ́ nìyẹn kárí ọ. ẹ ṣe gan Mr. Yemi láti City God bless you ẹnìkan tó ti ń pè lábẹ́lẹ̀ ẹ jẹ́ kí n gbé ẹ ló kí lórúkọ ti yín àdúgbò tẹ́ ti pè. hello hello sir. hello. hello kẹ́mi jókòó. hello sir ẹ jẹ́ bá a sún kúrò nídìí íńtánẹ́ẹ̀tì yín yẹn díẹ̀ alright ọ̀gbẹ́ni japanese. bàbá japanese ẹ káàbọ̀ eh, sórí ètò. mo kì í ẹkú sẹ́ẹ̀lì. ọmọ ọlọ́jọ́ bí àwa nìyẹn o. Eh, ẹ wo ẹ ṣe gan. yes sir. ọlọ́run á jẹ́ kí gbogbo wa náà ọlọ́run á jẹ́ ká pẹ́ láyé. àmì ọlọ́run. ẹ eh, lọ́wọ́ fún wa lẹ́nu gígùn àtàlàfíà. aláwọ̀ àmín. ẹ mo dúpẹ́ mo kí n gidigidi gan. Hmm, náà lórí ọ̀rọ̀ tẹ́ gbé kalẹ̀. nígbà hmm. gbogbo contribution àwọn èèyàn lórí ọ̀rọ̀ yìí. Hmm. lákòókò mo kí broda olùgbé ẹ rí i pé nǹkan tí wọ́n sọ ọ̀rọ̀ hmm. gidi ni kí ni wọ́n bèèzì ọ̀rọ̀ tí wọ́n lé lórí ni pé òtítọ́ òtítọ́ hmm. káde máa fèsì reality hmm. torí nǹkan tó tó kó bá wa jù nìyẹn ẹ rí i pé ọ̀rọ̀ bọ̀dá yẹn kì í ṣe pé bóyá àbí alàgbà yẹn sọ̀rọ̀ nípa pé bóyá kẹ́nìkan má ṣe ẹnìkan ò ní ṣe ẹnìkan ló lè ṣe no torí mi máa ń sọ mo máa ń disagree pẹ̀lú àwọn èèyàn tó máa ń sọ pé Yorùbá ò dáa kò síbi tí wọ́n lè ṣe tí wọ́n lè ṣe kò síbi tí wọ́n lè dé tó lè dáa kò síbi kan lè ṣe kinní kan ẹ má jẹ́ ká máa máa poison mind ara wa. Hmm. ibi táláyé ti dáyé látìgbà táláyé ti dáyé ni misunderstanding ti ń wà. Hmm. ẹ rí i pé gbogbo wa ò kí ń ronú bákan náà. ẹ rí i pé ètò lẹ́gbẹ́ kalẹ̀ yìí. Hmm. ẹ gbọ́ ọ̀rọ̀ ti Mr. Akib ẹ gbọ́ ọ̀rọ̀ ti Mr. Lékè ẹ gbọ́ ọ̀rọ̀ ti Mr. Olúgbéniga ẹ gbọ́ ọ̀rọ̀ àwọn èèyàn lóríṣiríṣi bẹ́ẹ̀ lọ ẹ rí i pé gẹ́gẹ́ bí nọ́lẹ́jì wa àti bó ṣe yí òkàlùkù mọ ló ṣe ń sọ. bẹ́ẹ̀ni. so ẹ̀zálì bí àwọn èèyàn ṣe máa ń rí inú ẹgbẹ́ náà nìyẹn. Hmm. kò sí kírú ẹ̀ máa wà yìí a lè ronú bákan náà. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìmọ̀ràn tó yẹ pé tó ṣe kókó ju ọlọ́run bá ń gbọ́ tínú mi dọ̀sí ju oní ìpín tí mi sá ló gbé mi gbà sọ yẹn hmm. tí mo dẹ̀ máa ń tà láti jẹ́ pé hmm. ibikíbi tí mo bá wà ni mo máa ń sọ fún àwọn èèyàn ẹ jẹ́ kí òtítọ́ wà kí gbogbo wa ká la ọwọ́ wa báyìí sẹ́rí tí inú bá ti konú kí inú fi máa ń konú ni wípé èmi wà nínú ara mi pé mo fẹ́ tún ṣe. ẹ̀yin súnú ara yín pé ẹ fẹ́ tún ṣe. Mm-hmm. nípa gbẹ̀ngà sọ pé òun fẹ́ tún ṣe sí àmà pé inú wa kì í ṣe pé bá ká jókòó ká mm-hmm. sọ tó wà nínú ara ọkọ ni pé kíní. Mm-hmm. ṣùgbọ́n tẹ́ ẹ bá ti ní ọkàn ẹ wúru wa títọ́ sọ̀rọ̀ yẹn tó bá ní lọ́kàn pé òun fẹ́ tún ṣe ó máa wá láti wá contribute ni. ó máa wá join ni kó má wo pé bóyá àbí ẹnìkan bákan náà ti ń ṣe bákan ní kinní kan. Hmm Mm. I have good example. Tẹnijó kan gbà tí mo wọ Japan ní 1998. Hmm. Wọ́n ti ń ṣe ẹgbẹ́ Yorùbá. Eh, inú mi á dùn bóyá ti jagun tó bá lè pè wọlé láti lè láti torí ó máa ń gbọ́ máa ń gbọ́ programu yìí náà dáadáa. Hmm. Eh, ó ṣe ṣe kó wà lẹ́nu sẹ́mi torí ó máa ń gbọ́ torí programu ó máa ń gbé láptọ̀pù kiri ni tọ́ba ti ní ìwé àti tó lọ ṣe báyìí. Hmm. So a jọ wà ní Japan ni. A dẹ̀ jọ wà nù ẹgbẹ́ Yorùbá ni. Nígbà tí mo dé ìlú yẹn wọ́n ti ń ṣe ẹgbẹ́ tó jẹ́ pé kìíní bẹ́ẹ̀ ẹgbẹ́ yẹn tó máa wà ní pípé ẹgbẹ́ ìlú àwọn àwa tá a jẹ́ bàdàn tí wọ́n wà bẹ́ẹ̀ tọ́ra àwọn tó jẹ́ bí bọ́dà tí mo bá ń bẹ̀ ń gbà yẹn hmm. àwọn tó jẹ́ bí ìbàdàn àwọn tó jẹ́ bí ẹ̀gbá hmm. nǹkan kan tẹlijókà sẹ́rí bẹ́ẹ̀ ti ń sọ yìí hmm. bí ọlọ́run ṣe gbé bọ̀dá kan dìde nìyẹn bọ̀dá yẹn náà bọ̀dá yẹn náà wà ní London bíbá tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ó ti lọ ní finally nìsín. now mo fẹ́ sọ fún yín wípé bí ọlọ́run ṣe gbé bọ̀dá yẹn dìde nìyẹn Hmm. ó bẹ̀bẹ̀ sí báwọn èèyàn sọ̀rọ̀ sẹ́ni gbogbo àwọn tó jẹ́ pé a kóra wa jọ ní gúrùpù gúrùpù nílùú yẹn hmm. bọ̀dá yẹn bẹ́ẹ̀ gàdá gbogbo wa papọ̀ hmm. bó sì di pé ẹgbẹ́ Yorùbá làwa pè ó dẹ̀ dúró tó dẹ̀ jẹ́ pé Kenny Joker to be honest with you. pẹ̀lú ẹni tí bọ̀dá ẹ̀ gan wọ́n ti jáde pé kó jẹ́ chairman a very very young boy tí bá ní kí n máa wò náà jórí mo jù lọ dáadáa. ṣùgbọ́n tó fi farabalẹ̀ ṣe tó jẹ́ pé gbà mí máa dé bẹ́ẹ̀ ń gbà mí misunderstanding máa dé hmm. àwo gbà wá iná látúnjọ máa pàdé ní next meeting. Hmm. tó fẹ́ jẹ́ pé ní ìjọ ní independence day báyìí ní nàìjíríà commission wa ń bẹ̀ láti ṣe láti hmm. máa ń ṣe party independence day àwọn yíbò náà tá máa ṣe tiwọn gbogbo a máa wá pàdé ńbẹ̀. ẹ a ṣe ẹgbẹ́ yorùbá ìdèbí wípé a tún máa fi help ara wa. there is a guy tí wọ́n mú lẹ́nu ọ̀nà chọ́ọ̀chì ó fẹ́ wọ chọ́ọ̀chì báyìí lọ́lọ́pàá dá dúró wọ́n dẹ̀ dìpọ́tẹ̀ wọ́n á láti dáwó jọ wọ́n láti ra mọ́tò àdẹ̀sẹ́ndì ẹ̀ sí. Hmm. ẹ that is a somebody tó jẹ́ pé yes ó ní problem báyẹn ó kọlu mọ́tò ni ìyàwó ẹ̀ dínà ẹ̀ tó di ọ̀rọ̀ pé kínní so mo fẹ́ sọ fún mi pé ẹgbẹ́ dẹ̀ láti nígbà kí ló fẹ́ ṣe ó ní kíní kankan ní adókè nǹkan tá a máa fi fún ẹ lélẹ́yìí a dẹ̀ dáwó jọ àkó fún un. Hmm. so kí ni mo kí ló mú mi sọ eléyìí ni pé ṣe mọ̀ wípé ẹgbẹ́ ti ń jẹ́ ẹgbẹ́ nìyẹn. Hmm nígbà tí ẹnu bá kò tí àjọṣe bá wà hmm. tí ìgbára ẹni gbọ́ tí ìfọkànṣe tó bá ti wà tífẹ̀ wà wà. tó dodo wà. Hmm. so eléyìí hmm. ẹdẹn ní àfikún èmi fẹ́ fi jẹ́ kó yé yín o kẹ́ni jókà kan ló fẹ́ dá ẹgbẹ́ sílẹ̀ o. àdàfún <laughs> yín. kẹ́ni jókà ò ẹgbẹ́ sílẹ̀ o ẹ jẹ́ kó jọ yé everybody bí alukoro ni Kenny Joker jẹ́. bàbá japanese ọpọlọ yóò níjọba láéláé. ẹ jẹ́ ká make it clear because ní tọ́pọ̀lọpọ̀ mi rò ní pé bóyá Kenny Joker ló fẹ́ dá ẹgbẹ́ sílẹ̀. <laughs> sẹ́ni eh, ní nǹkan tó tà àti gbogbo wa yìí gbogbo àtàwọn sọ̀rọ̀ pátápátá yìí gbogbo wa la mọ̀. Hmm. àwọn kan wà tó jẹ́ pé wọ́n fẹ́ sọ pé yes ni mo ní ni mo dá sílẹ̀ ni. Hmm. ṣùgbọ́n ẹ lọ wò wọ́n báwo ni wọ́n ṣe ń ṣe tó fi ń túká. Hmm. àìmọye ẹgbẹ́ tí mo ti gbọ́ pé mi ò bá wọn yọjú síbẹ̀ torí pé tí mo bá ti ra wò ó tí mo wò bó ṣe rí màá sọ pé náà ó ní nǹkan táwọn eléyìí ò wá ó ní nǹkan tó fẹ́ ṣe <laughs> pé yes bàbá japanese òtítọ́ ọ̀rọ̀ ni torí gbà la máa rí ń sìn ẹlòmíà ni ok mo jáde lójú ogun ayé tí mo sọ fún pé mo sọ fún pé mo pé fifty years níjọ́ sátọ̀dẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni ẹlòmíì máa wà níbẹ̀ tọ́jọ́ pé bóyá ọjọ́ kan ló fi jù mí lọ á ní lọ jókòó jẹ́ á ní tẹ̀wọ̀ mọ̀pẹ́gbẹ́ bàbá ẹ̀ ló ń bá sọ̀rọ̀ mi kí la nídìí kí la nídìí yẹn láti fi ṣe ká pọnra wa lé hmm. ká yẹra wa sí. Si ẹlòmíì àní Cambridge lòun ti jáde ìwọ tó lọ secondary school àní ìdí ẹ. ṣùgbọ́n tí irú àwọn èèyàn báyẹn tán bá tí wọ́n bá débẹ̀ hmm. wọ́n á rí wọ́n á rí wọ́n á nígbà táwọn náà bá rí bíbẹ̀ ṣe rí hmm. wọ́n á máa tọwọ́ á máa tọwọ́ ọmọ ara wa bọ̀sọ̀ díẹ̀díẹ̀ hmm. ni ṣùgbọ́n ẹ jẹ́ ká máa fèsì òtítọ́ ẹ ṣe bàbá japanese. adẹ́mọ̀ pé yẹ kíní yìí nǹkan àfẹ́kù dáa ó dẹ̀ láti dáa ni. bẹ́ẹ̀ni ẹ má bínú ẹni tó wọlé sórí tí mo bá yín náà ni máa gbà kẹ́yìn torí aago márùn gẹ́gẹ́ ni máa lèmi náà máa dágbére lénìí ẹ ṣe bàbá japanese ojú òní tìyìn ọpọlọ yín òní jọba láéláé ẹ mo dúpẹ́ lọ gbogbo ẹni tó ti pè ẹni tó wà lórí tí mo bá kí lórúkọ yín àtàdúgbò tẹ́ ti pè. ẹ káàárọ̀ adélẹyẹ lórúkọ mi. abilẹyẹ. adélẹyẹ. adélẹyẹ ojú òní tìyìn sá ẹ bá a dá sí. ṣé àárín méjì hmm. ni mo ti bọ́ sórí program ẹ̀ ńgbà tí ẹnìkan ló sọ̀rọ̀ kó tó di pé woman yẹn sọ̀rọ̀ ni mo hmm. gbọ́n ti woman yẹn sọ. Hmm. ṣé bí gbogbo wa ṣe ń kọ̀ wọlé nǹkan Hmm. Idea oníkàlùkù is is the new idea. Hmm. Bóbìnrin ṣe sọ pé Kama get involved is she's brilliant. Elédùnmarè kò jọ kó máa fún wọn ní iye àti ìmọ̀ sí. Wọ́n ti fún wa ní solution because she mentioned two things mm. that you should do regarding this particular organization. Mm. Um, I didn't know what kind of organization you are going to. Mm. <laughs> formal you are going to get involved with, but to bring in one solution to whatever problem that may arise in the future. Mm. ó ní kẹ́ ẹ tó dálẹ̀ o àbí kẹ́ get involved too much o mm. ó ní kẹ́ lọ ṣe research. Mm. That is number one solution. Hmm. The number two solution that the woman preferred was that when you research into anything, then you develop it. wọ́n ní gbogbo nǹkan tó mú àwọn ará bí tàtẹ̀yìnwá fẹ́ẹ̀lì mm. will become your strength. Mm. That is a very good solution. She said it all. So yeah. Hmm. it is good, oh, hmm. very good thing. Go yeah. Hmm. back and research into why mm-hmm. the ones before you failed, so that you can now guard against shortfalls. Mm. And you become your strength, and you develop all this into your strength, mm. which is, is a perfect solution. So even though she said, I would advise you not to get involved deeply, because you don't want to get yourself stained. It's a good idea. <laughs> but if you research into it, mm. then you can get guard short shortfalls, and develop it further and forge ahead. Mm. John Terry alone. The kind of organization that I formed, mm. I didn't get it because I just came in in between. Okay. Uh, repeat it. I would like to know. Okay. Perhaps it would be a good idea for people like me mm. to hmm. get involved. sir. Thank you. God bless you, sir. Bye-bye. yes sir ẹ má bínú gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà gbogbo ẹ̀yin pàápàá ẹ̀yin ọmọ yorùbá tájọ ń ṣètò lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ ẹ̀mí nílé gbé ìpè kọ̀ọ̀kan mọ́ lẹ́ni ó dẹ̀ tún di ọjọ́ mẹ́jọ lágbára ọlọ́run ẹ nọmba one kì í ṣe pé Kenny Joker ló fẹ́ da ẹgbẹ́ lẹ̀ o ẹ má forí ẹgbẹ́ sọ Kenny Joker ṣọ́rọ̀ mi yé yín sìn àwọn ọ̀jọ̀gbọ́n gẹ́gẹ́ bíi tiyín bíi tèmi náà báyìí gbogbo àwa tá a nífẹ̀ẹ́ ìlú wa lọ́kàn pàápàá tá a nífẹ̀ẹ́ ilẹ̀ yorùbá tájọ máa ń dá sí ètò yìí ló jẹ́ nǹkan tó jẹ́ pé ẹ̀dùn ọkàn ìbànújẹ́ ọkàn fún wọn pé why tí gbogbo àwọn ọmọ yorùbá tá a kóra wa pọ̀ ká di ẹyọ kan àwọn ló mú suggestion wá lórí program wípé kí gbogbo wa ká jẹ́ ká pàdé ká tiẹ̀ mọ́ra wa ká jókòó kí la fẹ́ ibo la ń lọ ẹ̀ẹ́n eh, báwo la ṣe fẹ́ tẹ̀síwájú nílé àti lẹ́yìn odi òun ló mú gbogbo eléyìí wá òótọ́ ni àwọn kan àwọn oríṣiríṣi èèyàn ti dá ẹgbẹ́ oríṣiríṣi ilẹ̀ bóyá eléyìí Yorùbá ẹgbẹ́ Yorùbá o ẹgbẹ́ ìdàgbàsókè o ẹgbẹ́ ìtẹ̀síwájú o ẹgbẹ́ àgbà Yorùbá o ẹgbẹ́ obìnrin rere o ẹgbẹ́ ọmọdé ilé o òótọ́ ni wọ́n ti dé oríṣiríṣi ilẹ̀ tí bàbá mi ọba òṣìnúsì náà máa ń make reference sí pé báwo náà ṣe ṣe tí gbogbo ọ̀ fi dúró tí gbogbo ọ̀ fi ṣe tó níbi tí èmi ń lọ tí gbogbo wa jọ ń lọ ṣẹ́rí nọmba one ni mo fẹ́ kí gbogbo wa jọ mọ̀ ni pé bẹ́ẹ̀mi ṣe wà yìí òtítọ́ lèmi máa ṣe tí máa fi jáde láyé èmi ò ní báyọ̀ fẹ́ bá lẹ́kọ́bọ̀ lójú kí n pè ní dọ́là mo ti ń sọ láìmọye gbà tẹ́gbẹ́ bá rẹ̀ tún ọjọ́ tí gbogbo abátún máa pàdé máa tún sọ tèmi ń bẹ̀ tèmi bá rí pé bóyá dúdú la jọ pé kínní tí bá ti fẹ́ máa yí sí funfun èmi á sọ lórí rédíò torí mi ò fẹ́ orúkọ mi nǹkan tó lè stain orúkọ mi mi ò fẹ́ mo dẹ̀ lérò pé ẹni tó bá láyà tó dára ẹ̀ lójú wípé òtítọ́ lòun máa ṣe òdodo lòun máa ṣe àwa ò ní máa gbé sókè káwọn kan máa gbé sílẹ̀ òun náà ló máa wà ń bẹ̀ àwọn lájọ máa jókòó lájọ máa pé bíríkòtò lájọ máa pé bíríkòtò èmi kọ́ ni fẹ́ dá ẹgbẹ́ lẹ̀ bí mo ṣe sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ń gbọ́ ètò yìí náà ó yẹ ká náà lè kóra yọpọ̀ ká move forward mo dẹ̀ ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ àwọn bàbá mi nínú ẹgbẹ́ ìyàkóso yìí wípé ohun tó jẹ mí lógún jù ni wípé àtẹgbẹ́ àgbà Yorùbá o àtẹgbẹ́ ọmọ kékeré o àtẹgbẹ́ ọkùnrin àtẹgbẹ́ obìnrin o ẹ jẹ́ kí gbogbo wa parapọ̀ ká di ẹyọ kan ṣo nítorí pé àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí òṣùṣù ọwọ̀ báyìí òun ló lè gbálẹ̀ kílẹ̀ mọ́ tó bá ti jẹ́ ẹlẹ́yọkan ẹni tó ń pè ẹ́ má bínú mi ò ní lè gbé pè mọ́ ń tó bá ti jẹ́ ẹyọkan kò ní gbálẹ̀ kó mọ́ o ká lo ìfẹ́ ká wá ṣe òtítọ́ kí transparency wà ká ṣe òtítọ́ láàrin ara wa tá a bá ti ṣe ìfẹ́ ta lòtítọ́ tí ò sí tí owó òdá tí owó òfàjà wa tí ipò òfàjà wa wà láìtàlà kò síbi tá à ń lọ tá ò rí mọ́tò ṣọ́rọ̀ mi yé yín sìn èmi ọlọ́run kàn fi èmi ṣe sábàbí láti tún ṣe irú nǹkan báyìí ṣọ́rọ̀ mi yé yín sí láti pé òkè bóyá irú prógráàmù ọ̀dọ̀ mi ń kọ́ o látún ẹ jẹ́ ká kóra wa jọ pọ̀ àti gbogbo ẹgbẹ́ tó ti dálẹ̀ àti èyí tó sì wà àti èyí tí ò sí mọ́ gbogbo wa pátápátá ká di ẹyọ kan ṣoṣo òun lélẹ́yìí wà fún fún ìlọsíwájú àwa ọmọ Yorùbá òun ló wà fún kò jù bẹ́ẹ̀ lọ èmi ò ní hidden agenda kankan pé ẹ wá lọ fi mí jẹ nǹkan kan àbí mo fẹ́ ju olórí o àbí mo fẹ́ máa ní pé ẹ ní ẹgbẹ́ after me o no kò sí hidden agenda openness transparency truth nǹkan tèmi bá dúró nìyẹn ojú ò ní tìyín ẹ bó ṣe jẹ́ gangan nìyẹn ẹ bóyá ẹ jẹ́ nṣojú òpó because ó dà pé àwọn bíi méjì kan fẹ́ pè wọlé ẹ jẹ́ ká ẹ jẹ́ nṣojú òpó kí n gba bíi méjì mẹ́ta wọlé kí n tó máa lọ ojú ò ní tìyín bó ṣe jẹ́ gangan nìyẹn o gbogbo ìmọ̀ràn tí ẹ fún mi lọ́tún lọ́sì gbogbo ẹ̀ ni mo gbọ́ yékéyéké ojú òní tì yín lágbára lọ ìyá mi tó fún mi nímọ̀ràn ọ̀nkú broda gbẹ̀ngà bàbá japanese àti gbogbo àwọn tó ní kàmánìṣó kàmánìṣó ojú òní ti gbogbo yín nǹkan tá a bá ti fi òtítọ́ pinlẹ̀ ó di dandan kó tẹ̀síwájú because mi ò lórúkọ mo dẹ̀ tún lórúkọ ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kó bàjẹ́ kò dẹ̀ ní bàjẹ́ nídìí pé tá bá ṣòdodo tá bá ṣòótọ́ àtọmọ kékeré àtàgbàlagbà tó bá ti jẹ́ pé ìtẹ̀síwájú la fẹ́ tó yẹ pé òdodo la fẹ́ ṣe ìtẹ̀síwájú la fẹ́ la fẹ́ la ń wá òdì dandan kó ṣeé ṣe ẹni tó dẹ̀ máa dàrú ẹni tó máa bàjẹ́ kò ní wá ìmọ̀ wa gbọ́dọ̀ ṣọ̀kan lágbára ọlọ́run bó ṣe máa rí nìyẹn. tàbájú pa kò fọ́lọ́. hello ẹni tó ti ń pè mí láti nǹkan náà rèé kí lórúkọ yín àtàdúgbò tẹ́ ti pè. hello tẹ̀mí jókà. ma ẹ kú jẹun. yes ma. ajiwa aṣọ. aláwọ̀ máa mi. máa dẹ́ ẹ̀ràn tó gbà lọ́wọ́. àmì ọlọ́run. ìyá jẹta ló pè. kí lórúkọ yín mà. ìyá jẹta dín. ìyá mi ló jẹ̀ṣà. bẹ́ẹ̀ni. ìyá ń yùn lẹ́nu yín. ẹ kú àtàrọ̀. yes ma. ẹ̀rì mi sọ̀rọ̀ àfẹ́ ti bá gbọ́ Ọ̀pọ̀ náà mo ti pé lẹ́tẹ̀gùn ní òun sọ gbólóhùn kan. sẹ́ẹ̀dì wọ́n ní òkòkò mọ́kà àmọ́ròrò àwọn tó wà ń bẹ̀ àwọn èèyàn bẹ̀ ni wọ́n tún ṣe. bẹ́ẹ̀ni. nígbà tí kan máa ń tó oògùn yẹn máa ń kan wá ní ìwọ́n tó ìjọ kan máa gbogbo bá ń sọ ní ilẹ̀ yorùbá ìyẹn pàápàá. eléyìí à ó jẹ́ máṣe ó jẹ́ máṣe kìíní kan irú màmá tó sọ̀rọ̀ yẹn sì ó ní good tóun náà bá jọ irú yín tí ó yán rí bí èèyàn bíi mélòó kò sẹ́dí nígbà táwọn tó ní good motive hmm. nọ́mbà nọ́mbà àwọn tó ní bad motive ìgbà ẹni tẹ́yẹ̀ máa yọ hmm. ṣùgbọ́n nígbà tí gbogbo àwa tá a ní good motive tá a bá ń pọ̀ jù tá à ń pọ̀ jù tá à ń pọ̀ jù sẹ́yìn gbogbo àwọn tó ní bad motive tó ń ba Nàìjíríà jẹ́ nìyẹn Hmm. gbogbo àlà ń kú tó lókè tá à ń gbàdúrà àwọn sọláṣí gbàdúrà sọ́ọ̀sì ọlọ́run wọ́n ní ẹ̀yìn àrèrè síbẹ̀ hmm. ṣùgbọ́n ìwọ tó ní good health ò ní bọ́ síta fún ẹ̀lẹ́sàn àgbẹ̀dọ̀ bìbí àwọn tí yóò dá yẹn náà ló bá bọ́ síta ètò bá tàbọ̀ síta náà ló máa wọlé ìbò hmm. àwọn náà ló máa wọlé bá a bá wọlé tán àwọn tá a gbàdúrà gbàdúrà tí wọ́n máa sọ pé ọlọ́run yìí èbó ti lé ni ọlọ́run ò lè sọ̀kalẹ̀ wàá ràn wá lọ́wọ́ a gbọ́dọ̀ múra níjọ́ kan a gbọ́dọ̀ múra níjọ́ kan níjọ́ kan lọ́dọ̀ máa gbàdúrà wa gbogbo ìlú táwọn positive positive people ló máa nọ́mbà àwọn tó ń dàgbò yìí àwọn alájẹ ẹ̀sán yìí gbogbo èèyàn gbogbo wa ìpátápátá náà ló kàn wá níbẹ̀ nàìjíríà ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé ìdí ara wọn ni wọ́n ní. tó bá dẹ̀ ti wà nínú gúrúùpù sí mi tó bá ti dá àwọn lójú ọ̀nà ìṣòro ó máa kú káàkiri. Hmm. ṣùgbọ́n ìjọ kan náà lọ́nà máa ṣe sí àwọn tó ní good motive tó máa nọ́mbà wọn hmm. ìjọ yẹn la máa bọ́ ṣùgbọ́n tí gbogbo àwọn èèyàn bá ń dì kọ́lé tá bá ń dì kọ́lé jàrá wa báyìí pé àwùjọ mọ́ lọ àwùjọ mọ́ sí àwùjọ mọ́ lọ mi ò lè wá kúrò lè jòyè ilé bàbá ẹ̀ o nǹkan tó ní kálukú bá dẹ̀ sí nígbà díẹ̀ òun náà la máa ròyìn la máa kọ́ tó fojú kọ́ ẹ̀. ó ẹnìkan ló máa ṣe ètò gbogbo ìta àtọ́ pé Awólọ́wọ̀ ọ̀sẹ̀ mi lọ bá ní mísìn sáwọn kan gbà yòókù ọbẹ̀ yá mi ìdá ṣe ètò kan. ó ǹjẹ́ kí n sá fún gbogbo orí ìṣẹ̀lẹ̀ ẹ̀ka ti tọ́kàn náà ṣàánú fún wa. àmì ẹ ṣe gan màmá mi lìjẹsà ojú ò ní tì yín. ẹgbẹ́ ti ní ìtìjú náà lọ́wọ́ ti bá gbọ́ lẹ́sẹ̀ sí. dáadáa bá fẹ́ ṣe ìgbọ́n gba àwọn tọ́sọ̀ irú ẹni ẹ̀ tó náà bá jáde pé jọ ẹ ṣe gan ma God bless ma. yes ma tó màmá wa lùjẹsà òun náà bá wa dá sí i ojú ò ní tì láéláé tó ẹ jẹ́ kí n gba èèyàn kan sí kí n tó máa lọ sílé mi o ojú ò ní ti gbogbo yín o. mo dóde ìdíṣẹ́ kẹlẹ́ lòdòdè check it out now. ẹ̀wà ọ̀rọ̀bọ̀ ló yọ bàtà sí omi Sanchez come shake your body extra extra we the party hello kí lorúkọ yín àtàdúgbò tẹ́ ti pè wá. ẹ káàárọ̀ olóòtú. ẹ káàárọ̀ sir broda waheed láti woolwich. àwa ni ẹ sà. ojú ò ní tì í. ṣé alátẹ̀yìn náà. àmín. àti gbogbo ẹyin tó ń bọ apátápátá ojú ò ní kankan nu wa. àmì ọlọ́run. ẹ̀ àtàlẹ́ àná mo ti ń bá yín bọ̀ sẹ́kàndì hmm. gágá náà ni àtijọ́ àti nàìjíríà limited bí àṣà yín. <laughs> bẹ́ẹ̀ni ṣe rí gbogbo àwọn tó ti sọ látàlẹ́ àná yẹn hmm. mo kúdùs mo fún wọn kúdùs wọ́n gbìyànjú gbogbo ọ̀nà tó ní kálukú gbégbà gbogbo ẹ̀ pátápátá lọ́nà ẹgbẹ́ ìdùnmarè kó bá a ṣáámi sí èyí tí ó máa jẹ́ èrè fún wa nínú gbogbo ẹ̀ wọ́n ti sọ látàlẹ́ àná. kí tó tẹ̀síwájú mo kí baba japanese hmm. pé igba ọdún ọdún kan ni. Hmm. Eh, lágbára lọ́wọ́ ọlọ́run ọba ẹni wọn á gùn gùn gùn gùn gùn gùn tó bá di bí one hundred and ten ẹ eh, wọ́n lè lọ sí mi. ó dà àdúrà ńlá lè ṣe fún wọn yẹn. láti ẹ ẹ dẹ́n lórí n eh, ti bá yín lẹ́nu ẹ̀ báyìí báyìí sìn tó rà ti fún bírèkì díẹ̀ náà ní pé òkè wọ́n dá ẹgbẹ́lẹ̀ wọ́n dá ẹgbẹ́lẹ̀ wẹ́ẹ̀ àṣẹ̀ṣẹ̀ máa gbọ́ ẹgbẹ́ ọ̀sán ẹ má gbọ́n sàn lára kàdárà tọ́lọ̀ fún àwọn ọmọ ádámọ̀ náà ni hmm. wàdé là ń rìvásì àwọn awúlọ́wọ̀ ẹ ọlọ́run kàn dídí ìlú ẹgbẹ́ àwọn awúlọ́wọ̀ ni tábánikà awúlọ́wọ̀ bọ̀ àwọn ẹgbẹ́ kan ti máa wà kó tó di pé àwọn awúlọ́wọ̀ kó tiwọn jọ hmm. nígbà táwọn awúlọ́wọ̀ kó tiwọn jọ àwọn kan ti máa wà láftà yẹn náà àwọn kan tuntun máa wà tó kàn jẹ́ pé ọlọ́run kàn ní pé òkè òun fẹ́ lo bàbá Awólọ́wọ̀ àtàwọn gúrùpù jọ́nà lọ́hùn action group gẹ́gẹ́ bí messiah kó wá kó wá dìlífà àwa south west sílẹ̀ nínú wàhálà kó dẹ̀ bá develop ẹ̀ dáadáa and baba did well kọ́lọ́n kó bá foríjì wọn gbogbo wọn pátápátá àtúntò ti lo àtàwọn tó kù now àwa tó a wà nísìnyí ààyùn akọ̀ ń ṣe wá ìpẹ́ jẹ́ káàánú ṣe díẹ̀ sí káàánú gbìyànjú calibrate àwọn èèyàn wa àwọn èèyàn wa wo àwọn tí wọ́n pín sí south west Nigeria nísìn òun ló wà lọ́kàn wa láti ṣe tèmi náà jẹ́ ẹ̀kan nínú ọmọ ẹgbẹ́ náà adálẹ̀ for the welfare being of our people both home and diaspora mm. adálẹ̀ fún ìṣọ̀kan Nàìjíríà unity of Yorùbá first kọ́lọ̀ ń jẹ́ kí ti gbogbo Nàìjíríà náà tẹ̀lé Mm. because tígi bá kangi tòkè ẹ̀ báyìí la máa ń kọ́kọ́ gbé. Mm. tá a bá ní àní gbé tòkè àtẹni ráìdè sàrẹ̀ rárá tó máa fi mm. rẹ̀ wá. ìdí nìyẹn táwọn àgbààgbà ṣe ní kòkè ẹ jẹ́ ká ṣe ní tiwantiwa in case fáwọn tí wọ́n ti gbọ́ bí ẹ ti ṣe ṣàlàyé tẹ́lẹ̀ olèmínú ṣe sọ eléyìí. àwa ní ṣaláì má máa rí má súnmọ́ bẹ́ẹ̀ kúrò ń bẹ́ẹ̀ because èmi gangan mi ṣe kéré mọ̀ yìí náà àìmọye ẹgbẹ́ ni mo ti rí tó yẹ kó tí n bá ti súnmọ́ bẹ̀ báyìí màá sá kúrò ń ni gẹ́gẹ́ bàbá sabani bàbá Japanese ṣe sọ. Hmm. but eléyìí collective responsibility gbogbo àtà ń pèsè orí ètò yìí hmm. àtàwọn èèyàn wa tá máa sọ fún ní kọ̀rọ̀ ní gbangba hmm. pé jẹ́ ká wá ká mú opinion wa síbẹ̀ because ká discuss ọ̀rọ̀ láti èní títí dọ̀la kó má ní ibi tá a fi tì ibi tá a fi ibi tí a fi tì sí hmm. ẹlẹgbẹ́ pàṣọ nǹkan kan ni báwo la fẹ́ fi tì sí òun náà ni kí gbogbo àjọ wà níbì kan oníkàkú gbé wá lọ́tọ̀ọ̀tọ̀ báyìí ni mo ṣe fẹ́ báyìí mo mo fẹ́ àádẹ́rọ̀nù àbáyọ lágbára ọlọ́run kò ní í tú èmi dẹ̀ máa ń sábà sọ̀rọ̀ tí máa àdírẹ́sì mẹ́mbà jọ yìí hmm. pé kì í ṣe wípé àwa ń ṣẹgbẹ́ yìí nìkan à ṣẹgbẹ́ tó kù bíi opu ni bíi yorùbá elders ni bíi afẹ́nifẹ́re new afẹ́nifẹ́re ni náà gbogbo wọn náà la máa ṣe because pé kí ni a máa máa send delegates wa representative wa lọ bá wọn a máa máa yẹ̀yàn méjì mẹ́ta gẹ́gẹ́ bí representative wa delegates pé ẹ lọ bá wọn ẹ̀yin náà fara wọn wọn níbẹ̀ àwa ni lágbájá tán bá welcome wọn fine ọmọ yorùbá kan náà ni gbogbo wa àjọ hmm. máa ṣe wọnú ara lọ títí títí tẹnu máa fi kò níbi tẹ gbedele ẹ̀kọ́ yìí pé sẹ́ ẹ fẹ́ kí gbogbo àjọ wà papọ̀ àlejò wà papọ̀ níjọ́ kan ṣoṣo kò pọ́síbù Wàsíù Àyìndé ó lọ́ba fújì tóun jẹ́ òun ṣiṣẹ́ débẹ̀ ni níjọ́ náà lọ́hùn ọba fújì tí ajé tó wà lórí òun ọba fújì ni ó jẹ́ ọmọdé ṣiṣẹ́ débẹ̀ ni àwa náà máa ṣiṣẹ́ láti subdivision àwa ta wà yẹn a máa ṣiṣẹ́ káàkiri gbogbo àwọn Yorùbá groups tó kù gẹ́gẹ́ bàbá Japani ṣe sọ kọ́lọ́n bá mi lọ́ọ̀rẹ́ mi wọn lẹ́ẹ̀kan sí Golden Jubilee wọn á di rẹpẹtẹ rẹpẹtẹ because ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni bàbá yẹn ti sọ àti gbogbo àwọn tó kù náà lọ́tún lọ́sì ipe man kan lọ́lọ́run lò ní jane Japan tó jẹ́ pé èmi lẹ́gbẹ́ Ìjẹ̀bú èmi lẹ́gbẹ́ Ìbàdàn èmi lẹ́gbẹ́ Ọ̀yọ́ nǹkan Ifẹ̀ máa yẹn ló má jà wọn papọ̀ táwọn fi di kan ṣoṣo iṣẹ́ ìlànà náà fẹ́ ṣe kọ́lọ́ má jẹ́ oṣù wa ṣe inṣàlá bíkúrú láti wà tààlà ọlá gbogbo tó ti kásùbà lé ní ọlá dímọ̀ tó fẹ́ kílè ní ọlọ́wà bá fàṣẹ sí á fàṣẹ gùn èmi ò ní kọ́bọ̀ ti fẹ́ mú níbẹ̀ mi ì dẹ̀fẹ́ gẹ́ ẹnì tì ń bẹ̀ tọ́ba ní kọ́ gbá kọ́ káwó kọ́ ṣe àsọ̀tún mà ẹ́ rí mi bẹ̀ kì í ṣáà put effort tèmi pé one Yorùbá ni mo fẹ́ mo I want the the unity of Yorùbá land the Yorùbá people and the uh, welfare being of my dear brother and sister àwọn ọmọ ìyá mi nílẹ̀ Yorùbá tọ́lọ́ ń bá gbà á láàyè ká máa gé tí wọ́n gbó nàìjíríà ó dáa ṣùgbọ́n ẹ jẹ́ ká gbé níbi tó ti pẹlẹbẹ torí pé ibi tó pẹlẹbẹ báyìí ló ti mọ́ jẹ so ẹ̀yin olóòtú wa ọlọ́run lè máa rí kò ní já wa ẹ̀ ń tì. hello. hello sir brother waheed. Ah, ah, a ní wa ẹ̀ ń tì o. àmì ọlọ́run àmì ọlọ́run. pr lẹ ṣì ń ṣe fún ẹgbẹ́ yìí lọ́wọ́lọ́wọ́ ọlọ́run adẹ̀jẹ̀ ṣe pẹ́ <laughs> because ntí àwa náà máa kàn fi try láti fi gbogbo àwọn tó kù náà because awareness náà ló need. Hmm. bàbá jẹ́ káwọn èèyàn wá àwíyà pé àtúnṣe lè tẹ̀síwájú báyìí hmm. wọn ní àní tẹ̀sí nǹkan kan gẹ́gẹ́ tí. dẹ́n gbogbo yorùbá fẹ́ sáfẹ́ lọ ni sáfẹ́ dúró ni sáfẹ́ lọ ni ọ̀rọ̀ yẹn ọlọ́run ti ń bá wa dúró ẹ̀ bọ̀ ó ti súnmọ́ kò ń ṣe ọ̀rọ̀ tèmi pẹ̀lú mẹ̀kúnnù kan a sọ ọ̀rọ̀ àwọn alágbára àwọn lọ́balọ́ba. bẹ́ẹ̀ni tẹ bá ń gbọ́ law from above òun ni kì í ṣe ọ̀rọ̀ tèmi pẹ̀lẹ́ nìkan máa ṣùgbọ́n bẹ́ẹ̀ máa gba báyìí ẹlòmíì àgbà báyìí hmm. mo ti jókòó mo ti wù ú pé ọ̀rọ̀ yẹn ń ṣọ̀rọ̀ àmẹ̀kúnnù kì í ṣe rárá rárá rárá akéré àbílò sírú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ó bá dẹ̀ yẹ kó Yorùbá máa lọ ó yẹ kó ti lọ tipẹ́tipẹ́ ọtún hmm. wọn ní agbára kó ti lu agbára kó ti lọ tipẹ́tipẹ́ àìmáwá tí ìwọ lọ ní ìsìn ìṣèlú àdàbí adágún àmọ́ ìtafẹ́ ṣe ṣùgbọ́n ọjọ́ náà ti kò two thousand and fifteen ti súnmọ́ tó báyìí àmọ́ tó máa ṣẹlẹ̀ tó bá jẹ́ pé nàìjíríà máa tẹ̀síwájú wọn nàìjíríà máa mọ̀ ọjọ́ náà lọ́rùn pàápàá jùlọ tó bá pé system míì máa wà tá a máa máa lò àwọn tí wọ́n lọ sí kọ́fẹ̀ dé bọ́lọ̀ ń bá ní pé kí ó kó sí àwọn sọ́fẹ́ yẹ̀wò nínú àjẹ́ parí rọ́nà àbáyọ bọ́lọ̀ ń bá ní kó gba sábẹ́ kápẹ́ẹ̀tì náà ni mo ti ṣe ń gbàtà yòókù sí abẹ́ kápẹ́ẹ̀tì two thousand and fifteen dìde tán ìyẹn la máa fi mọ ibo lè wo which is hmm. ká máa yà sí tó mo arrest case mi for now mo kí gbogbo lé o. ẹ ṣe ẹ ṣe brother waheed ojú ò ní tì í láéláé ẹ ti sọ̀rọ̀ ẹ ní sọ̀rọ̀ tán god bless you. Come on, yo. African in the salon. Representing to the yeah, finish. Can't stop. I'm on one touch. She don't know what you mean. nínira eré àwọn right now. Tẹ́mi lọ́rùn kí mi má kọ́ ni. Orin tìlú wọn di bárakú ni. Dánsán dánsán. Ìwà lè gbèdé. Dánsán dánsán. Ọmọ ò máa kọrin gidi. Dánsán dánsán. Ìwà lè gbèdé. Dánsán dánsán. Ọmọ ò máa kọrin gidi. Kọ́pítẹ́sì orin wa ni. Dádì mọ́mí ẹ bá wa jó. Brọ́dá sísá ìjọ wa ni. Everybody get on dance. Dánsán dánsán.

ẹlẹ́sẹ̀ máa rìn. ayẹyẹ òjìlẹ̀ kọ́mẹ ejò máa rí lọ kọ́mẹ kú lónìra kọ́mẹ ejò máa rí lọ wálé tọ́fíkì kọ́mẹ ejò máa rí lọ. mákọ́ máa kọ́ lórí sọ́lọ́gàn mi ẹ lójoojúmọ́. ilé àkókò náà ti gbẹ́ ló arábì. sọlọ́gàn. sórí iléeṣẹ́ wa Naija FM one oh one point one tó fìdí kalẹ̀ sílùú London. àní eléyìí àjọ máa ṣe ni. àṣeyè báyìí lalákùn máa ń ṣepo a máa ṣàṣeyọrí ní sẹ́ẹ̀. nígbà tí ń gbèrò bíi tí ń gbèrò kàsẹ́nì kankan. nígbà tí ń ní hidden agenda tó jẹ́ pé òtítọ́ ọ̀nù ìfẹ́ àti òdodo lèmi máa fi lò ó di dandan tèmi bá ṣe ń rò bẹ́ẹ̀ tẹ́yin náà tún lò bẹ́ẹ̀ tífẹ́ bá ti wà tí transparency wà tá a dẹ̀ lé owó tá a lé ipò tá a lé obìnrin àti jákulẹ̀ àṣòro díẹ̀ bó ṣe rí gangan nìyẹn nítorí pé ọmọ Yorùbá ọmọ Yorùbá ọmọ Nàìjíríà rere náà jọ ní gbogbo wa ẹ jẹ́ àjọ pawọ́pọ̀ ká àjọ ṣe é. àti wípé owó ipò obìnrin àbí awóbìnrin lọ́bẹ̀ awọ́kùnrin lọ́bẹ̀ kí yẹn má wọbẹ̀ rárá nítorí pé mission wa kọ́ nìyẹn ohun tá a torí ẹ̀ kẹgbẹ́ kọ́ nìyẹn ìyà tó ń jẹ àwọn ará wa nílé lóko lẹ́yìn odi òun jẹ́ òun ló jẹ́ kókó ló jẹ́ pàtàkì jù nínú ohun tó mú ẹgbẹ́ yìí wáyé a ní gbogbo wa pátásẹ̀ ká di kan ṣo tí gbogbo wa bá di kan ṣo tí gbogbo wa parapọ̀ tá di kan ṣo a lè pe gómìnà Lagos State pé báyìí báyìí báyìí la fẹ́ kẹ́ bá wa ṣe. ẹ òṣùṣù ọwọ́ ó ṣòro ṣẹ. tá a bá tún ṣe bẹ́ẹ̀ tá a pé bíríkótó tá a pé bíríkòtò a tún lè gbógun state lọ ká gbọ́yọ̀ state lọ ká sọ fún wọn nǹkan báyìí la fẹ́ ṣe fún wa sẹ́ẹ̀ àwa la fìbò yàn yín síbẹ̀. ẹ láti bá a ṣe títì ẹ máa ṣe bí omi ẹ̀rọ ṣe máa máa yọ bí iná ṣe máa máa tàn déédéé kò sí nǹkan tó dá wa dúró tí gbogbo wa bá ṣèkan tá a sọ̀rọ̀ pẹ̀lú ohun kan kò sí nǹkan tó lè ní kán má gbọ́ tiwa tó jẹ́ kókó tó máa jẹ́ pàtàkì jù nínú ẹgbẹ́ yìí nìyẹn. gbogbo àwọn tó ti dẹ́gbẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn àbá àwọn tó ti ṣe tẹ́lẹ̀ tí ò yọrí síbi tó dáa àbí tí ó ní kọ̀lọ̀fín kan nú àbí kò ní kọ̀lọ̀fín nú mo sọ lẹ́ẹ̀kan èmi ò bá wọn ṣèkan rí ṣùgbọ́n eléyìí tèmi wà nínú ẹ̀ yìí òtítọ́ àtòdodo tó bá ti fẹ́ máa níwọ́lù nkọlù nù máa wá sórí afẹ́fẹ́ kò sí nǹkan tó fi ń ṣèyàn máa sọ tẹnu mi. tó bá ṣe ní pẹlẹbẹ tó bá rí. torí ìyá mi máa ń kọrin kan fún mi lójoojúmọ́ hmm, láti kékeré ni. a ní kọ́ lọ́hún má bà wá jẹ́ o ìbàjẹ́ ọjọ́ kan ò tán lógún ọdún ọlọ́hún má bà wá jẹ́ o. káwa náà gbìyànjú ká má borúkọ ara wa jẹ́ ká má bara wa jẹ́ bó ṣe rí gangan nìyẹn lẹ́ẹ̀kan sí fún gbogbo ẹni tó bá fẹ́ forúkọlẹ̀ tó ní interest láti sọ pé òkè àjọ máa túnṣe ni àjọ máa tẹ̀síwájú ni ẹ pè aago mi tàbí kẹ́ ẹ send orúkọ yín àti nọ́mbà yín sórí aago mi zero seven nine four zero nine two three seven nine five. lọ́wọ́lẹ̀ náà ti ṣàkàkí nínú rù mí lẹ́kí wáyìdì mi lẹ́kí mọ́rùrù mi núrẹ́ ní bọ́tà mi fọ́tẹ̀ sí mi. Ah, we know that is not gonna be easy. Èkó bàjẹ́ mi dájú. Bó ṣe rí gangan nìyẹn. Nítorí pé ẹlòmíì gan yàrá ẹ̀ ó tó tì. Alámúmú ti lálẹ́ o. ẹ ṣùgbọ́n ọlọ́run á bá wa ṣe. gbogbo wa ò lè lọ́pọlọ bákan náà ọlọ́run ò lè dá gbogbo wa bákan náà gbogbo wa ò lè ronú bákan náà. èmi ò lọ́nà méjì. ọmọdé lọ́gbọ́n lórí àgbà lọ́gbọ́n lórí wọn lòun náà náà fi dálẹ̀ ẹ̀fẹ̀ tẹ́mi bá sọ bí tẹ́mi mọ̀ dé tí Mr Leke sọ tiwọn tí àwọn ìyá wa lọ́kàn òjọ̀kan táwọn náà sọ tiwọn táwọn bàbá mi náà táwọn náà mú mọ̀ràn wá tí gbogbo wa jọ rò pọ̀ pé báyìí òkè eléyìí ló lọ eléyìí ni ò lọ. ẹ à tẹ̀síwájú ó di dandan ká tẹ̀síwájú. nọ́mbà tèmi lẹ́ẹ̀kan sí i fẹ́ni tó bá fẹ́ sẹ́ǹdì orúkọ wọn àti nọ́mbà wọn nítorí pé ọjọ́ tá a bá máa ṣe ìpàdé ẹ kí information kó lè kan gbogbo yín lára pé ibi báyìí láti máa ṣèpàdé o aago báyìí ni o nínú oṣù kẹfà tá a máa mú yín lágbára ọlọ́run Eh, zero seven nine four zero nine two three seven nine five. fún ìtẹ̀síwájú ọmọ Yorùbá nílé àtìlẹ́yìn odi pọ́nbélé ọ̀hún ló wà fún kì í ṣẹgbẹ́ òṣèlú. àmì ìyànjú mi lè yí iṣẹ́ ìbújì lọ́nà mi ò bákan náà lẹ lè send orúkọ yín àti nọ́mbà yín sórí aago bàbá mi Prince Olúkọ́gà aago tí wọ́n ní zero seven four two nine zero zero four five nine one. ọpọlọ yẹn rí igi ṣàtúnṣe. zero seven four two nine double zero four five nine one. ẹ bá mi yọ ẹ bá mi yọ. igi ṣẹ́gẹ́lé ẹ bá mi yọ bó ṣe rí gangan nìyẹn. ojú òní tì ojú òní tẹ̀yìn náà àníde ń gbé sọnù bí yóò ṣe bí ọmọ. ire owó ire ọmọ àlàáfíà ìkóbálẹ̀ ọrọ̀ ajé tiwa. a ò ní ṣàṣetì pẹ̀lú àṣẹ Èdùmàrè. sìkò sí lọ́rọ̀ mi. ẹ bá mi nobody knows àdìlájú ilẹ̀ gbogbo ẹ̀ náà kó máa lọ báyìí bí brother Waheed ṣe sọ lẹ́ǹkan ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́ni ọ̀rọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ ọ̀rọ̀ lóṣù tó kọjá without action we are going nowhere. àwọn olóyìnbó á ní action plan àwọn bàbá wa tó ti ré kọjá táwọn náà bá gbìyànjú nǹkan kan nǹkan kan ò lè yọ bó ṣe rí gangan nìyẹn gbogbo olóòótọ́ èèyàn ẹni tó bá nífẹ̀ẹ́ tó dẹ̀ fẹ́ kí nǹkan ó dáa tó fẹ́ ká tẹ̀síwájú ni mo fọlọ́run bẹ̀ ẹ́ jẹ́ àparapọ̀ ká di kan ṣo. àwọn tó dẹ̀ ń fẹ́ fàwálẹ̀ náà kọ́lọ́run bá a fọ́ tán lọ́kàn káwọn náà rí mọ́lẹ̀ kan ríbi táyé ń lọ nǹkan hmm, lè yí ọkàn padà nítorí pé ilẹ̀ yorùbá tiwa ni tí gbogbo wa ni ilé báyìí làbọ̀ ìsinmi oko kò sí bájò ṣe lè dùn tó ọjọ́ kan ọjọ́ kan orí dẹ́rẹ́ àárẹ̀ lè wò ó bọ́kọ̀ bá lọ sókun bó lọ sọ́sà àforílébùté a ò dẹ̀ ní gbé àwòrán gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ báyìí ká má fọwọ́ ẹ̀ tì síbì kan ìyẹn ni wípé tiwantiwa ilé làbọ̀ ìsinmi kó. ṣùgbọ́n nígbà yìí táyé bá mi elédùmarè nítorí pé iṣẹ́ ajé ló sọmọ nù bí òkú hmm, bá a ṣe ń rìn gbára tá à ń rìn gbòòrò yìí tá à ń wá jíjẹ àti mímu lọ jẹ́ ká ríṣẹ́ ajé ṣe ká kéré ká kúdélé táyà tọmọ ìlú mi ìṣara àfọ̀tàmọ́dì hmm, ibẹ̀ ni máa gbé last pẹ̀lú ògo ọlọ́run ìlú tó peaceful jù ní gbogbo àgbáyé ìṣara àfọ̀tàmọ́dì kógun má wọ̀lú ìlú ọba late Akínsànyà ìlú Professor Wọlé Ṣóyínká. orin ni àṣà ni orin tí máa bá kọ orin ni àṣà ni. ìlú àwọn pàtàkì pàtàkì ìlú àwọn ọlọ́lá bẹ́ẹ̀ náà ló ṣe rí fún gbogbo àwa tá a kù ẹlòmíín wá láti Ìlara ẹlòmíín wá láti Jérò ẹlòmíín wá láti Èkìtì ìlú gbogbo wa ò ní bàjẹ́ ilẹ̀ Yorùbá ò ní dàrú lágbára Ọlọ́run Ọlọ́run á tún Nàìjíríà ṣe ìlú United Kingdom tí gbogbo wa ti wá ń pawọ́ ajé tá a ti ń rọ́wọ́ yọ tá a ti ń rọ́wọ́ mú yìí Ọlọ́run ní dàrú o bó ṣe rí gangan nìyẹn o ṣùgbọ́n kéèmí àtẹ̀yìn káàjọ sowọ́pọ̀ káàjọ gbé káàjọ gbé káàjọ gbé sókè òun náà ní kókó. àwọn tó fẹ́ ní ìjọkan àwa ń sọ tiwa lénìí ta ló mọ̀la kò sẹ́ni tó mọ̀la ṣùgbọ́n ká lè sọ nípa titiwa pé àwa gan gbìyànjú àṣe tá a lè ṣe mo dẹ̀ nígbà wípé ọlọ́run á wa ṣe pẹ̀lú àṣẹ ọlọ́run. àwọn tó fẹ́ ní ìjọkan sàràbà branco alọ́lá tẹ́mi fẹ̀sì ọpẹ́ lórí ẹrú mú sí. bó ṣe rí nìyẹn jẹ̀gbádùn igi ṣékélé yìí títí máa fi dágbére pé ó dàbọ̀. MC Alade Alade Musibahu sọlẹ mínísítà ìlàjà níyù Abímbọ́lá Wasiu lálẹ́ ìmọ̀ọ́rùmù sọjà wẹ́sùlẹ̀ lọ́kàásímù tàdíyó amẹ́dà kọjọwé akim. ẹ jẹ́ àṣe dáadáa o ẹ jẹ́ àṣe dáadáa ẹ jẹ́ àmà ṣe dáadáa sẹ́ẹ̀ ọjọ́ ẹ má jẹ́ ká bara ẹni lórúkọ jẹ́ ká má torí èní ká bọ̀ lájẹ́. ọjọ́ kẹ́mi bí ẹyin torí bójú kò bírí. ká má ṣe bí ẹni tó ń lọ sẹ́dẹ̀ tó bẹ̀ ẹ̀dẹ̀ jẹ́ ó ti gbàgbé pé tóun bá tẹ́dẹ̀ díẹ̀ dẹ̀ lòun máa fàbọ̀ sí. orí ká mi sùn lè àti kàṣọ́ àlàgò ṣe báwọn là ó ìwọ ṣe sẹ́lòmíì bó o bá fẹ́ ṣe kan bó o bá ṣe fẹ́ kí wọ́n ṣe síwọ náà. náà la látìlẹ́yìn ni o tàmó èmi máa ń sọ ní gbogbo ìgbà ní gbogbo ọjọ́ pé iṣẹ́ ọwọ́ mi bá iṣẹ́ ọwọ́ mi kọ́lọ́run fi dá mi lẹ́jọ́. ẹ máa lọ gbé náà wò jẹ. bí mo bá ṣe rere kọ́lọ́run fi dá mi lẹ́jọ́ bó dẹ̀ jẹ́ aburú náà mo bá ṣe kọ́lọ́run fi dá mi lẹ́jọ́. Hmm, ẹni mélòó ló lè sọ̀rọ̀ ẹ̀. ẹ iṣẹ́ ọwọ́ tèmi o kọ́lọ́run kò fi dá mi lẹ́jọ́ torí èrè lèmi ń ṣe ń wò ní ṣe kà á bírè bá dìbì ìpàdé dọ̀hún o. kí gbogbo wa kájọ ṣe rere ká rántí pé ibi ń tin láyé Abíọ́lá pẹ̀lú gbogbo owó tó ní nígbà tó kú báyìí wọn ò máa ju wọn náírà sínú pósí. Abacha tó ń ṣe kọ́ńtákọ́ńtá lọ́jọ́ sí tó ń ṣe gìràkìtàkìràkìtà tó ń gbélé ayé bíi pé kò sẹ́ni tó máa mú un ẹ̀rí nǹkan tó gbẹ̀yìn alágídí bí. àwọn Yorùbá ti ẹ̀bọ̀ wọ́n ní ẹni bá rí kú Báṣọ̀run Gáà kíná ló máa ṣe o. ó jẹ́ tẹ̀yìn àgbààgbà ẹ jẹ́ àṣeré ká ronú pìwàdà. ìdí arẹrẹ kan lẹ́sẹ̀ tèmi. nítorí pé kò sẹ́ni tó máa gbin tòmátò tó máa já tarodo ń bẹ̀ o. nǹkan tó oníkálukú wa bá ṣe oníkálukú wa kẹsàn-án ẹ o. ẹ̀jẹ̀ kó má ọ̀tẹ̀ kí la fẹ́ gbà ń bẹ̀ wálé olórí àmọ́ o ọwọ́ mi lókè èyí ò yẹ bá láṣẹ gbà torí bá láṣẹ ló láṣẹ kó má lọ bàṣẹ gbé mi. lé o bá a bó o bá o pa bó o bá o bù ú lẹ́sẹ̀. Ah. Ah, kí la fẹ́ gbà ń bẹ̀. bùnmi dẹ́pọ̀ tèmi àjàsàdé ẹni tó yàtọ̀ bùnmi já tèmi Òṣogbo wálé mi ò yàtọ̀ sẹ́mi bẹ́bẹ̀ tòmi kábàdí ẹ̀tọ́ mi ìgbésẹ̀ o èdìbò kásímù yàtọ̀ kàdí odò là tèmi mùtá gbésùn tèmi ló là tèmi. kí là ń lé kí là ń wá ibo là ń lọ tá àárọ̀ kọ̀. ọmọ lọ ti sọ̀rẹ́ndà o aláṣẹ dápẹ́jọ́. ló pa àgùntàn funfun bọ̀ ó lóun lè jẹran ó lóun lè jẹran apá àgùntàn kan ló jẹ ló ti yó bàtà kú níkùn rí gbindi. Oh! ọ̀gbẹ́ni kan ló ga pájútì pé òun ń jẹ ṣége nínú ẹ̀bà òun ń jẹ kìsàkìsà nínú ẹ̀bà àṣé ẹ̀bà ò tẹ́bà lọ́mọdé máa ní òun jẹun jù. kóńgò ẹ̀bà méjì ni wọ́n rò farakùnrin yìí. wàláì tàláì kò jẹ́ jòkèlè méjìlá tó ti sùn lẹ̀ gbadagi epo òun yó bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ nìkan bá tawọ́ ẹ̀ dínà báyìí ṣèbí bí ọwọ́ ẹ̀ bá dínà ló máa fi mọ́ ẹ jẹ́ a ṣe dáadáa ẹ jẹ́ a ronú ọ̀la gbọ́ yìí sọ yìí kí la fẹ́ gbà ń bẹ̀ ìbára ẹni lórúkọ jẹ́ kì í ṣe nǹkan tó dáa ọ̀tẹ̀ ọ̀tẹ̀ kò ń bímọ rè. torí bí bá kọ́ máa dá oníkálukú ti wáyé yìí ná oníkálukú á kópa títí ẹ̀ á ṣe títí ẹ̀ á tún lọ jíyìn fọ́ba mi. tó èyí tó bá mi ní kébì máa ṣe ni mò ń ṣe yìí. torí global kọ́mà aláàjì. ìwọ̀n ọdún mẹ́rin sẹ́yìn ta ló ń jẹ́ kẹni jókà lórí rédíò. ajé òní tún bá mi máa gbé mímọ̀ ṣe ẹ̀ dé òtún ni kò rí bẹ́ẹ̀ kó máa lo bẹ́ẹ̀. ta ló tún mọ nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́la tó máa ṣiṣẹ́ kí n ọ̀rọ̀ sí kí tó kọrin tó. oríṣiríṣi. ìdè ìgbìyànjú ẹjẹ́ kájọ kúlò oríṣiríṣi pírẹsẹ́ńtà náà ló ti wá sílé iṣẹ́ wa ń bí tí wọ́n ti ṣètò lọ́lọ́kan òjọ̀kan. ǹjẹ́ ọ̀pọ̀lọpọ̀ ti ẹ̀dẹ̀ rántí pé nìkan ń jẹ́ aláàánú. bẹ́ẹ̀ náà ni bàbá mi wà wọ́n wà láyé wọ́n wà láàyè. ọ̀pọ̀n ló sùn ìlú Amẹ́ríkà ni bàbá ń gbé lọ́wọ́ yìí ojú ló mọ tó ma. àbẹ̀tí gbàgbé kẹ́nìkan náà wà tó ti ṣètò lórí afẹ́fẹ́ eré tó ń pè ní dáúdà. mélòó la fẹ́ sọ mélòó la fẹ́ kà àsìkò àti ìgbà ní gbogbo nǹkan láyè. ìgbà tiwa ẹ̀jẹ̀ àṣì dáadáa kí la fẹ́ kàn sọ nípa tiwa. táwọn èèyàn kan bá ń gbé sókè ẹ má jẹ́ káwa ó gbé wálẹ̀.